ògèdè ọ̀nì rí ẹlọ́mọge ó sì gbé ẹni ìyàwó àyíbọ̀là òyege ó ti yege òyege. àti àwọn ìyálóde àwọn ìṣòro ẹ̀jẹ̀ kò lọ́jọ́ àwọn bàbá ọmọ ìjọba kí kábíyèsí ẹ̀jẹ̀ kò lọ́jọ́ náà. àwọn tí wọ́n ní èèyàn wo náà dé yìí. àwọn bàbá gbogbo àdúrà yìí tó ti gbà pọ̀ ìtọ́jú yèyí lò ní ó máa mọ ẹ àṣẹ ó máa mọ ọ àṣẹ àdílé tí wọn náà gbà ó máa mọ ẹ àṣẹ lágbára ìdílé tó mọ ní ẹ nínú ilé ìlé ìlú kábàámọ̀ àwọn tí máa ń dání láàbò nílé ọkọ látòní lọ ìyé mòlú ayé wọn ayé wọn dànù ọlọ́fẹ́ ọ̀run adé wọn dànù pé nílùú lè fẹ̀ má dúró tiẹ̀ sọ́lẹ̀ kan sí mo fẹ́ sọ lójú ẹ báyìí bàbá òbí ló fẹ́ o ọkọ rẹ ló fẹ́ o látòní lọ àwọn ìyẹ àti bàbá ẹ àná ọmọ ẹ wálé ni ó wọn ní fẹ́ lékún lọ́wọ́ wọn ní fẹ́ lárùn lọ́wọ́ wọn ní ní kábàámọ̀ lé ní ọ̀dọ̀ rẹ o ìfẹ́ yọ ọ̀dọ̀ rẹ o ọkọ rẹ kọ fẹ́ gbọgbọtọkọ gbọgbọtà lè gbọgbọtọ rẹ gbọgbọtì ìyá gbọgbọtì ìdílé àná gbọgbọtẹgbọn ẹ̀gbọ́n ọkọ gbọgbọtẹgbọkọ ìwọ ọkọ rẹ mọ ìyẹn kẹ́ni kankan kó rí àárín yín o gbọ́ kìlọ̀ báyìí ọkùnrin tó bá ti tó bá ti tẹríba fọ́kọ tóbìnrin bá ti tẹríba fọ́kọ ẹ ìwà aṣọ kọkan tó kan lọkàn dédé fẹ́ àgbà gbogbo àgbáyé ló fẹ́ bàbá òde ṣe níyàwó kan o kò gbọ́ báyìí o ẹ̀mí ọgbà tó yẹ tó máa lò tọ́lọ̀ fún sọ́nbọ́ọ̀lì lọ́jọ́ kìíní ọlọ́run á fún ẹ ọlọ́run á pè wó rọrùn fún ẹni lórí ẹ̀ lágbára àwọn tó nílé ayé lágbára olùdó lágbára ọ̀rọ̀ ní lágbára olórúkọ wọn ní kàkàtà yẹ olùfẹ́ òkú àjẹ olórúkọ lọ táyé ṣe táyé rẹ̀ táyé rẹ̀ ṣe. bí ìwọ náà bọ́ sí bí ìyálé òwò bọ́ sí bí ìyá yèrè ìyá gbàre ìwọ ní ìyá àbíkànṣẹ́ ìyá gbọ́ ìyá ìyá ìmúfẹ́fẹ́ ní lọ́wọ́ báyìí ìyá bàbá gbàre ṣùgbọ́n arábìnrin yìí wọ́n ní ẹ̀mọ́mọ́ pé ẹ̀mọ́mọ́ pé ìyá ọba sọ ìyá ọba sọ lọ́mọ bí wù ẹ̀mọ́mọ́ pé fúnra o. ẹ̀mọ́mọ́ o. ya. orí ẹja fi la omi ló fi la omi nínú omi hmm. orí tó bẹ́ẹ̀ débì kò ní fi sílẹ̀ ẹ máa sàmì. àṣẹ. orí ẹ̀ ò ní fi ẹ́ sílẹ̀ o. àṣẹ. wàá bímọ àbíró. àṣẹ. wàá bọ́kùnrin àṣẹ. wàá á bá ti ṣe. wàá rọ̀nà gbégbà. ò ní rí kú òjijì sọmọnù o ní fìyà ṣe o ní fara ẹ ṣe o ní tẹbí ìwà kankan ṣe o ibi ìyàrá ẹ lọ́rùn ibi ìyàrá ẹ lọ́rùn bó bá ti ń sọ àmàdún tó bá ti ń dì Jésù á bẹ́ẹ̀ tí tó bá ti ń dì tó Ọlọ́run á máa bẹ́ẹ̀ tí Ọlọ́run á dúró tì ẹ́ o lẹ́rìí àmọ́ Ọlọ́run á dúró tì ẹ́ o o ní ọ̀yá ọ̀yá ọ̀wọ́ náà sàdúrà ọ̀yá ọ̀yá gbàgbàgbà kó sàdúrà kèrègbè tó bá ti fọ́ dẹ̀ ilé odò dẹ̀ ìlú dẹ̀ ilé yẹn léde. kò ní kábàámọ̀ nù lé. ọlọ́ àṣẹ yìí lọ rárá. nígbà tí ẹ wọ bíbí mo máa mọ̀ sí owó máa wọ.